بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يريد الحكمة فقد يا خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسف ولا لا نزله أنت رأيك يأتي جفاء الفوابا نفاوى ونشكاوى أسواجي وأمدي ومهمد صلى الله عليه وسلم إكرام فضل من أتوالان وتواصل عبار عند له ما قصد ونك له بيوا وقواصا وتواضا وتبا وجماع لكل ولد من مدية مكة وقصد ولاة يبحث في هل يقني وراجوني قال صحيح البخاري بتنكر لهم الكتاب الحاج ولدنا حاج ولو بان به بقى في جيبك بنزل هياله واستغفر الله على القرآن الكريم نعم كتاب الأمرة لما حكت كتاب الحاج كتاب à ń kàlù káà báàbù ìtìlẹ́yìn mọ̀rẹ̀ báàbù ọjọ́ bí ara mi ṣe ẹ̀kọ́ wẹ̀ àwọn ìgbàgbàrí pé ṣe ọlọ́sọ ní ìwọ̀n ọ̀pọ̀dá ẹ̀kọ́ wẹ̀ fún ẹ̀kọ́ àjá gbẹ̀ gbé ìkọ̀pá mi ẹ̀yà kí ẹ̀mọ̀ ọ̀rọ̀ ìjọba lọ́tọ̀ láìfún wa ni báàbù ìtìlẹ́yìn mọ̀rẹ̀ قولوا تجارة تجارة قال ابن عباس رضي الله عنه عبد الله بن عباس باركي يركن بوري من الأحمام إذن ولكي أجاب المال قوة مرسوم بل يرى ابنهم وعائشة بحتى بأس كل عمر رضي الله عنه أبلغ عمر أكيد ما سيد عائشة رضي الله عنها وهذا عندي في أكباري كان كندراني سابقوا لكم ما يجعروا كنت لكم ملكي من يعني قد ملوان ولو يكون واحد ọ̀pọ̀ kọ́kẹ́rẹ̀ ní ọ̀bọ̀ ọ̀pọ̀ kọ́kẹ́rẹ̀ ní ilé àmúmọ̀ tuntun àwọn àdúgbò àti ìfẹ́ sí ọmọ pé àtùwòrò kí ni ìpínlẹ̀ èyí náà náà ìjọ́ kan ní àtùwòrò ìpínlẹ̀ èyí náà rí ìlọ́dúnrún ẹ̀rí yẹ ìdájì ẹ̀sìn ìsìláàmù ìdájì yìí náà rí ó bí wa ìṣẹ̀rí àmì fún gbogbo wa ní bá lọ́bùn ṣe yára ìpínlẹ̀ ìsìláàmù mùsùlùmí lọ́bùn mùsùlùmí náà mọ́tò kìíní nígbà tó méjì lẹ́nu ní méjì lọ mọ́ lọ́nà ọmọ lọ́fà ṣòro tó sọ́lá wọ́n tẹ́ bí omi ṣòro sọ́lá ẹ̀rọ mẹ́sàn-án ni ọdún ìrìn tó tó wà ní òṣèré tó bẹ̀rẹ̀ ní ẹ̀sọ́ ìfẹ́ bombard mo ní ilé oṣù bẹ́ẹ̀ fẹ́rẹ̀ àwọn tẹ́lẹ̀ rí ẹ̀kọ́ jù nínú ẹ̀ ọ̀rọ̀ mọ́tò tó lè tó wà ní Lọ́jọ́ hmm? ara rẹ̀, àlùfáà ìmọ́tótó wọ́n ti kọ́ wọ̀ wọ́n ti máa ma ìmọ́tótó ẹ̀rí tó ti kírun ẹ̀rí ní ìkejì kó mẹ́ta nù ẹ̀yọ̀ kan ni ó lè rí ìjọba ìnàbí àṣà láti lè bẹ́ẹ̀ di òṣèlú ìwọ̀n mọ̀káì ọmọ sí ìgbìlára rẹ̀ ọmọ sí ìgbìlára rẹ̀ sọ rẹ̀ ọmọ sí ìgbìlára àti ẹ̀ṣẹ̀ kẹ́lẹ́ àmọ́ bí ìsọ́ọ̀bù kàmọ́tò tó kú ó ní ìgbìlára tó kù sí ẹ̀jẹ̀ yára fọ oníhùn orí ọgbà rẹ̀ bá tuntun ní ọgbà sọ rẹ̀ ọmọ tuntun ní àìsàn tuntun náà àìsàn náà tóbi rẹ̀ ó ti yé wa àwọn ìṣòro ti sọ láti yìí ọmọ ọ̀sẹ̀fún wa àwọn ẹ̀kọ́ ti di ara wa ni wọ́n ti ẹ̀yìn ní oòrùn ọjọ́ àwọn ìlú ṣòro ti sọláàtì káàbìlì àwọn mẹ́jọ mọ̀tẹ́ kí ẹ̀sìn kí ètò kírun àwọn nǹkan tó wà lára mọ̀tẹ́ ètò kírun àwọn ìkọrẹ́sì fún un kò sí ẹ̀sẹ̀ kò sí ẹ̀rọ àwọn àwọn ìgbà láti bá kírun nírun àwọn kan mẹ́ta tó kọ́ bá tí ọ̀tún wà nílá ẹ̀sìn kírun nírun táwọn ẹ̀bá mẹ́ kírun nírun yàtọ̀ àtọ̀rọ̀ àtọ̀rọ̀ mẹ́ òní o nítorí kíni kíni ni ọmọ ìgbọ́tò òní o lọ́la bo òun rẹ gbọ́tò òní o táìpù sí tó gbọ́lọ̀t ọkùn sí tó gbọ́tò òní o ẹ̀ ẹ̀ ní ìkọ̀ọ̀bẹ̀ bẹ́tà ẹ̀ ẹ̀ ní ìrẹsì òkùnrin o ní ìrẹsì ńlá káyọ̀ ọdún náà ọdún náà ìgbà mọ́ṣẹ́ o. وهذا رفع رفع الحدث هذه القيادة كده الجوال ولا عليها وين أخذ الدين على وين فكل كون لنا لا أوسع الله بكلامنا إذا أخذوا مشكلتي آي أتتاك وقلها فلن يقرأ هذا لا لا يكفيش فهو جارنا لا سوى لا يمينه خذ يوعد دام ọkọ̀ ẹ̀yọ̀ kan wọ́n ṣe kí náà ọ̀rọ̀ kí ẹ̀yà tó dé aláàkọ́ islam tí ẹ̀yà tó dé lọ́dún tó yẹ ni ọ̀rọ̀ islam ọkọ̀ ni ẹ̀yà tó dé àníyà ọ̀rọ̀ ìbéèrè tí wọ́n ìyẹn ti kú mùsùlùmí ẹ̀yà tó yẹ lọ́dún tó yẹ kí wọ́n ẹ̀yà tó yẹ lọ́dún tó yẹ kí wọ́n ẹ̀yà tó yẹ lọ́dún tó yẹ kí wọ́n ẹ̀rọ ìtàkà àkọlù lójoojú tó bá kà ọdún yẹn gbọ́dọ̀ mo ti ní ìṣẹ́ àti ìṣòro kí o lórí ìlú ẹgbẹ́ ìgbà mìíràn abẹ́rẹ́ máa kò dáka òdì ó di wà ẹ̀rọ ìkẹrin àgbélé ògbó àti bàlágà ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ kí àwọn òbí ẹ̀ tó kí àwọn òbí ẹ̀ lọ́dà ẹ̀ ó ní ilé ìgbà máa fi àwọn òbí ẹ̀ ẹ̀rọ ìkẹrin òun náà ni sípò ẹgbẹ́ òwúwa rẹ̀ gbogbo ààrẹ ní òwò àfúgbà àfọwọ́nìkù ọkùnrin láti bí dédú rẹ̀ débi orúkún àmì ẹlẹ́kẹta ẹlẹ́keje ẹlẹ́kẹta ìsìnkú kébíà láti kò ní kébíà ẹlẹ́keje rẹ̀fún ọ̀pẹ̀lẹ̀sì gbẹ̀rùgbé èèyàn ẹgbẹ́ ìdíkù òmìnira àti ìkẹlẹ̀ láàbùkù rẹ̀ ẹlẹ́kẹjọ onígbàlẹ́kẹ̀lẹ́ àwọn ìgbàlẹ́ bùkátà ẹnìbàdì ní òfòbí wọn mọ̀kàn ìgbẹ́ ìkú ní ara àti láfọ àti ní àìjẹ́ ìṣirò ẹlẹ́kẹsàn án àdìgbà kẹrin tó dùkú tó dùkú lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ nìyẹn àwọn àṣírí àwọn àṣírí wọ́n very very important ọkùnrin ti ìsìláàmù Ẹgbẹ̀rún ìlú, ọkùnrin àkàrí, omi ilẹ̀ ń bẹ̀rẹ̀ pé ìgbà ní òyìnrí ṣe. Mo ń kàtí àkàrí ọmọ ìṣẹ́lẹ̀ mọ́ àtàwọn pé kí ẹ náà kírun yóò ní ọlọ́lá ìdálọ́lọ́wà yóò ti tẹ̀ ẹ̀nàm tí wọ́n ti tẹ̀ ẹ̀nàm owó ti fún yẹn tí wọ́n ti tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀nàm fún yẹn yóò kírun rẹ̀ mo ní gbèrè tí a tí wọ́n bẹ̀rẹ̀ yìí àlùwàlá bí láti tẹ̀ ẹ̀nàm tí wọ́n ti tẹ̀ ẹ̀nàm fún yẹn àbí kò sí ìṣòro ìmọ̀ tuntun ọdún fún yẹn kò tẹ́lẹ̀ ẹnìkí bá rí alájẹ́ǹtì náà nínú ilé rẹ̀ ọ̀rá lè kí ìyàwó ẹ̀ ní gf park gbogbo ara rẹ̀ dúró bílẹ̀ àti ẹsẹ̀ nìkan rẹ̀ dúró àti ẹsẹ̀ nìkan gbogbo ara rẹ̀ in fact àwọn ará lè kí ìgbóni ara rẹ̀ dúró bílẹ̀ àwọn ará kí kí èwo gbà يعني خد يا عمك لو جزي ولا حاجة تصبح لك قدر لي راح تكلمنا قدر ولا خلاص ويكون مش حد جافه وحاول ولا ده خلاص ولا سالي جميع جاجف او جوار ما هو انك داك هوانيه دون جنب جنبه ẹ̀rẹ́ múdá sí ọlọ́mọdéka ara rẹ̀ àwọn ọ̀kan rẹ̀ tó lé ìkàjọ́ ọ̀dà wọn láàmú ìgbìmọ̀ ní wọn lò lọ́wọ́ ló ṣe àkàwójú ògbómọ́ náà nà fi gbé lára ọ̀ òní kí wọ́n yóò ṣe náà rẹ̀ ọ̀rọ̀ tó ìyẹn lè fi kún jẹ́sì lásán ìyẹn lè fi kún. bẹ́ẹ̀ ni ọkùnrin خلي جبته وين وقت قال الإمام البخاري رحمه الله أكد عبد الله بن يوسف أخبرنا مالك عن بن سلم عن إبراهيم على عبد الله بن هدين على أبيه أن عبد الله بن عباس ومسورة ابن محرم ابن محرم اختلفا في أبواب عبد الله بن عباس مسورة وما مهرم هم يكونوا بقى أبواب فقال عبد الله بن عباس مسلمه راسه لأن يوم أنهرني يصفر لي يصفر يصفر لي مسورة لا يسلم أولي الياسر مسورها يراه يقول يصفر أحدث إلى سيدي لما كان عبد الله بن عباس إلى أبي أيوب الأنصاري عبد الله بن عباس ẹlùwọ̀ ẹgbẹ́ àbúrò àyíkára nfàárí ìyàtọ̀ àǹfààní ọmọ yìí kìí làwà ẹbí rẹ̀ ọmọ sàdáàgbà tẹ́lẹ̀ àbúrò àyíkára nfàárí yìí àbúrò àyíkára nfàárí tààrí sáyìn tẹ́lẹ̀ àbúrò àyíkára nfàárí ìgbésẹ̀ kọ̀ọ̀yẹ́ kò ti jẹ́ àlọ́bọ́lá ni àrẹwà báyìí ni Abubakar ní àwọn jìyàn Abdullahi ibn Abbas mẹ́rìkiri ni bí tí wọ́n mẹ́rìkiri wọ́n gbẹ́gbẹ́ pé sí ẹ̀dùn ọ̀dára ni yóò fọ́rù rẹ̀ nínú fọ́rù rẹ̀ wọ́n rẹ̀ ní ara ọ̀ gbẹ́gbẹ́ afa bí alẹ́ gbẹ́gbẹ́lagbà àwọn tó kàdé nínú gbàgbọ́ jù ní kàlùkà àbí ayé gbẹ́lá ara ní ìgbọ́n àti mẹ́tí àgbàlagbà ni gbẹ́gbẹ́ ta ni kúntọ̀ láìsí ìgbẹ́jọ nínú o ọjọ́ ìgbẹ́bí bí wọ́n rí ìgbẹ́jọ rẹ̀ gbogbo wọn. Gbogbo yìí ni ìgbà wa o. Àdúgbò ìgbà ìsáré nìjọ. Yóò wọ́n ní kàtà ẹ̀rọ mọ́ yẹn. Ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ àyíká àǹfààní òun ìyàwó tó fi sọ́dọ̀ rẹ̀ ní Mẹ́dínà. Olóògbé Adébíláyé ní Mẹ́dínà. òun ni ìyàwó ẹbí ẹ̀ ìyàwó ẹ̀ ọlọ́run wọn ni sọ́fà azad ìgbẹ́dùn náà rí ilẹ̀ àwọn sọ́wọ́ mọ̀mọ́ wa sí àìṣà ìgbàdí ẹ̀jẹ̀ àbínú ká gbọ́nà náà bọ́ nǹkan tó ń sọ pa àìṣà ni ní ìtàlà lórílẹ̀ èmi ni ẹbí ìbẹ̀rẹ̀ lọ́kọ̀ọ́ sí àìṣà lórí torí rẹ̀ àdúgbò láìsà ọlọ́wọ́ ní orí ẹ̀kọ́ sí ìdílé ìdílé àjá ọkọ̀ sí ọ̀dọ̀ àdá ń pa àìsà ìyàwó náà sí ọ̀dọ̀ ń pa àìsà ọ̀dọ̀ àdá ń pa àìsà ọ̀dọ̀ ń pa àìsà ọ̀dọ̀ àdá ń pa àìsà ń pa àìsà ọ̀dọ̀ àdá ń pa àìsà ọ̀dọ̀ àdá ń pa àìsà ń pa àìsà ọ̀dọ̀ àdá ń pa nípa ìṣúná ìṣúná wà ní ìṣúná wà pé àgbà wà ìgbẹ́ ọ̀padà tó ọ̀pọ̀ tó ti ọlọ́lọ́ mú wa ọ̀ ìwọ̀n oṣù lóru ìgbẹ́lẹ̀ tó bá nígbà lójú sí ṣílẹ̀ sí yàrá kan lókè yàrá kan sàlẹ̀ ọwọ́ láti ìgbé lókè lọ́dún rárá ọ̀ wọlé ìgbé ìmọ̀lẹ́kọ̀ wà lókè rárá o ọ̀rọ̀ òun olùgbà lókè ẹbí wà ní ìsàlẹ̀ ẹbí wà ní ìsàlẹ̀ pé ìgbà òun lọ sí wàhálà àwọn ọmọ bá mi wá kó kọ́ gòkè wá wàhálà mi bá wọn sílẹ̀ a bá wí nù

wáyé náà ẹni kẹ́jẹ́ tó kọ̀ fún wa ẹ́ bẹ̀rẹ̀ tó kọ̀ adìrí wáyé Khalid ló kọ̀ rẹ̀ ó lè àtúntò sí abúlé jùmọ́dà jùmọ́dà jùmọ́dà kan jẹ́ àbújá ìdìfárí jẹ́ bẹ́ẹ̀ ó yíwa ọlọ́mọká fọwọ́ yíwa náà عبد الله بن عباس رضي الله عنه ما أمي لا أبو أنصاري لكن يكسر بين قرنين ويسر بثوب لا كيف مؤتي لا رهوجا في أصو بنبه فسلمت عليه سلامتي فقلت فقال النبي هذا فقال تأتي قلتوا أنا عبد الله بن هلين أمين إبني عبد الله بن أمين أمين أخرج إليك عبد الله بن عباس عبد الله بن عباس من المسيين يسألك كيف كان رسول الله راسه هو مهرم قال له ما تمام فوقه قال له ولا أبوهما أدعو على فوق سيدنا عبد الله مجموع لي أخوه أعطاه حتى أبقى لي لا فوق لا استعاله لا تبهمينيه ثم كان الإنسان يسوق عليه يجد بجنيه يسوق يسوق على راسه وبنيه ثم هيك على راسه يديه وفعليه بوه فأقبل إليهما وأدبر رأيته صلى الله عليه وسلم يفعل وقال الدين المسلمان بكلام تيسي هو ديوا أي أبوها يبا الله بن الله بن الله بن قولي الله بن الله بن هو كتاسه قوليها وما بل بكتاسه قولي له ما في التسالف هنين وابر الجري قلنا ايه سيدنا مسواك مسواك بس مسواك سيدنا بلاد مقباس اوه القريش ادلوع الله تعالى اعلم يدعو ايه قل لي يا ملان اوه ده